باب الشفعة عن جابر بن عبد الله رضي الله عنهما قال قد قضى رسول الله صلى الله عليه وسلم بالشفعة في كل ما لم يقدم فإذا وقعت الحدود وصرفت الطرق فلا شفعة متفق عليه واللفظ للبخاري وفي رواية مسلم الشفعة في كل شرك في أرض أو ربع أو حائط لا يصلح وفي لفظ لا يحل أن يبيع حتى يعرض على شريكه وفي رواية الطحاوي قضى النبي صلى الله عليه وسلم بالشفعة في كل شيء ورجاله ثقات الحمد لله تو باب الضيافة نزرع في السلاي هنا نقول باب الشفعة وانت قال لي ربنا الشفعة òun náà ní ẹ̀tọ́ sẹ́ni tá a jọ fowó ra nǹkan tó ní lórí wípé kẹ́ni táwọn dìjọ ra nǹkan tí ò bá fẹ́ jẹ́ orogún òun mọ́ nídìí táwọn dìjọ ra kò gbọ́dọ̀ ta ìpín tí ẹ fẹ́ lómi láì jẹ́ pé òun lọ́kọ́kọ́ fi lọ níta ń pè ní àṣùfà ẹ̀tọ́ wípé ẹni tá a ti jọ fowó ra nǹkan kọ́ má ṣe ta ìpín tiẹ̀ fẹ́lòmíì yàtọ̀ sẹ́ni tá yàtọ̀ sẹ́ni tí wọ́n ti jọ fowó ra ní ìgbà tí ọba wù láti jẹ́ ẹni tí di ìpín tiẹ̀ mú nínú nǹkan tí wọ́n ti jọ fowó ra eléyìí náà ń pè ní haqqu shufa'a nínú sharia al-islamiyya ashufa'a òun gan ọba ẹsẹrikẹ ọba afarajọra lágbọn pé èèyàn méjì mẹ́ta mẹ́rin wọn dìjọ dáwó pọ̀ fira kẹyọkan eléyìí tó túmọ̀ sí wípé òun náà partnership kan wà bẹ́ẹ̀ òun náà pè ní aṣẹ́ríkà tí wọ́n máa wo aṣúkà yẹn kìí ṣe inú gbogbo nǹkan lọ́wọ́ ẹ̀ nísìnyí ìwà àjẹnìkan ìjọba owó ra ìjọba owó rẹwà ẹjọ fowó ra kọ ẹjọ fowó ra ẹni ẹjọ fowó ra fáànù ẹjọ fowó ra gíló kò sí ẹ̀tọ́ kan tó o ní láti sọ pé kọ́ má ta ìpín tiẹ̀ fẹ́ lómi láì jẹ́ kó fi lọ nínú àwọn ilé àṣùfà àǹfààní àti ẹ̀tọ́ yìí ó wà lórí bí ilẹ̀ bí ilé. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ àtìlé ilẹ̀ yẹn ó lè jẹ́ ilẹ̀ tẹ́ fẹ́ kọ́lé ó lè jẹ́ ilẹ̀ tí wọ́n fi ń dáko ẹ̀wọ́ àjọkòwò rẹ̀ ilé yẹn ẹ̀jọkòwò rẹ̀ eléyìí lèèyàn máa ń lẹ́tọ̀ọ́ ṣọ́fà nínú rẹ̀ tí ẹbí tẹ́ ẹ̀jọkòwò rà kò gbọ́dọ̀ ta ìpín tí ẹ̀ bá rà dá láì kò fi lọ́wọ́ tẹ́ ẹ̀jọkòwò. fi owó rà lẹ́yìn náà ilẹ̀ àtìlé wò kìí gbogbo ilẹ̀ àtìlé kúmá ilẹ̀ àtìlé téèyàn máa ń lẹ́tọ̀ lórí ẹni téèyàn bá jìjọ fowó rà kókó mọ́ta ibi tí ẹ fẹ́ lómi láì fi lọ yàn náà nílẹ̀ tí ti pín ilé tí ti pín mọ̀ ká jọra lẹ́yìn mọ̀ ká jọra lẹ́yìn. èwo ni tiẹ̀ ń bẹ̀ ọ̀mà èwo ni tiẹ̀ ọ̀mà eléyìí ni hapò ṣokra ni màá wọnú rẹ̀ lẹ́gẹ́ ẹjọ́ ra lẹ̀ lóòótọ́ ni wọ́n ti fi nígbà tó ti dọ́kẹ̀jì ẹni kan bá yín wọ́n ti rí wọ́n nílẹ̀ ẹ̀jẹ̀ plọ́ọ̀tù mẹ́fà iye kan náà lẹ́sìn jọ. dàálẹ̀ tẹ́bi jọra rẹ̀ ẹ wá ní kọ́ máa fi lọ́gbọ̀ gba gba mẹ́ta wọn náà gba plọ́ọ̀tì mẹ́ta tọ́ní kò sí àṣùkò àmọ́ láàrin yín. nítorí pé nísìnyí ti di tìrọ̀n alámúlétí ara ilẹ̀ dání tí wọ́n yẹ sọ pé kò ṣùkọ́ àmọ́. ṣùgbọ́n àtẹ̀sí ni ìyẹn olórí gun ẹ̀yìn ọdún àṣàbẹ̀ àṣàbẹ̀ àlù mashfu'u bi àlù mashfu'u bihi haqqu shuf'a nǹkan mẹ́rin ẹ̀ lórí gun. Ṣàfẹ́ òun náà ní pátínà sí pátínà ìwọ jẹ́ ṣáfẹ́ fún òun náà jẹ́ ṣáfẹ́ fún ọ yẹnni kó lẹ́tọ̀ọ́ pé kò gbọ́dọ̀ ta ìpín rẹ̀ fẹ́lómi ṣáájú kó tó fi lọ òun náà ti lẹ́tọ̀ọ́ pé wọn náà gbọ́dọ̀ ta ìpín rẹ̀ fẹ́lómi ṣáájú kó tó fi lọ. àlùsùrù fi ẹni tí màá gba ìtọ́ yẹn lórí ẹ̀ òun náà ní lé tàbí ilẹ̀ alimọ̀sọ́rọ̀ bí yìí ẹ̀ńtí ń gbígba ẹ̀tọ́ yùn èsì pé torí pa àtijọ́ rà á torí rẹ̀ ọkàn gbọ́dọ̀ fi fún mi ní láì sanwó láì sanwó bá màá sanwó tó fẹ́ gbà kéde pé yìí dájọ́ rà ó àhẹ́kẹ́ kéèsì o that time oníkàlùkù da five hundred thousand sílẹ̀ lẹ́sìn rà á níbi ọ̀fẹ́ tà ìwọ ni wọ́n lọ lẹ́tọ̀ọ́ sí jù yọ àjọ ọmọ pínpín tòun nínú ilẹ̀ yìí táàtì ìdáàmà òun fẹ́ tà ní five million ọ̀ọ̀ kò sí ní ọ̀ọ̀ lẹ́wọ̀ kò sí tó burú ìwọ lọ́nà wọ́n sọ pé olè san five million tí bá jọ rájò ní kò burú bọ́ọ̀ bá ti nílé rájò tó kéde àbẹ̀lò. tọ́ hapkò ṣùkọ́ ọ̀nà ilẹ̀ tọ́tù wọ̀ ní ẹ̀tọ́tù onímọ̀ nísìnyí ohun òfin lọ ọ̀tá fẹ́ lò wọ́n lẹ́tọ̀ọ́ láti gbé ọ̀rọ̀ dìde ẹ̀tọ́ mi ló fi dùn mí tẹ́lá délé ẹjọ́ sẹ̀ríyà automatically wọ́n withdraw ntọ́ta fẹ́ lómi kú lọ́dọ̀ ó dojú rẹ̀ kọ́ kókó ra rẹ̀ tọ̀ rẹ̀ gbàtí wọ́n bá tó rà ló tó lẹ́tọ̀ọ́ àti ṣèkéde àti tàfẹ́ lómi wọn á sọ pé tí wọn ti pín yàtọ̀ sí tí wọn ti pín nítorí pé tí wọn bá ti pín akóso fà àtẹkù tí wọn bá ti pín wọn ti má tiẹ̀ wọn náà ti má tiẹ̀ kí ló sẹ́kù ní sìn ẹ ti di jìrán ẹ ti di alámúlétì ara yẹn sẹ̀rí òsì sọ pé tí mo bá fẹ́ ta lé mi ẹni tó mú létí mi ọlẹ́tọ̀ọ́ sí kọ́ra jọ ẹlòmíràn kò sí tọ́jọ́ lọ́wọ́ àgbọ̀pá wa ń bẹ́ bí ẹ̀sọ́ fún apẹ́ta ẹ̀yin gẹ́gẹ́ bíi ta sẹ̀rọ̀ pẹ́jọ fi lé kan lé ni tí lé bá kan lé òye kò sí kankan tó ṣe lọ́rùn yẹn lórí rẹ̀ nù sẹ̀ríyà wípé kó o fi lọ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ipò ọ̀fẹ́ ta àyàfi àdéhùn kan ti ń bọ̀ ṣùgbọ́n ti ṣúfà yìí kò tó bẹ́ẹ̀ nígbà tó fi gbé wọn ò tí ì ṣe ni wọn ò tí ì kú àmọ́ tó ti pín kọ́ ẹ̀ ti di jìrọ̀ àwọn tẹ́lẹ̀ ìbáyé wa kí ló dé tíṣẹ̀rí àtúntò yìí pé ẹni tí ẹjọ́ fowó ra nǹkan tẹ́ẹ̀sì dé ìpín tí ń tẹ́ fowó ra yẹn tó jẹ́ ilẹ̀ tàbí lé kódà kó fi yàrá kan ilẹ̀ ẹjọ́ fowó ra òun ló lẹ́tọ̀ọ́ sí ju pé kó o fi lọ́kọ́ rà nígbà tí wọ́n bá fẹ́ tàkì sára kí ló dé sábàbí ni pé ṣẹ̀ríyà kò fẹ́ ká nira wa lára sẹ́wọ̀n kẹ́ni òun yọnu òun yọnu sí wọ̀ láti dé ẹni táwọn ọ̀dọ́ ní nǹkan òkè báwo ló ti wá fẹ́ fọ́ọ̀sì rẹ̀ láti jẹ́ orogún fẹ́lòmíì tó wọ́n mọ̀ nípa rẹ̀ ọ̀rùkọ ẹgbẹ́ ẹ̀fẹ́ nítorí wà tó àtọ̀rẹ́ rẹ̀ dọ̀ra ẹ̀ gbọ́ra yín ẹ̀tùtù mọ́ra yín dáadáa sòǹgbà tí wọn bá fẹ́ tà ẹni jẹjọ rán lọ sọ ọ̀ra ìpín tiẹ̀ náà nítorí pé tó bá lọ tà fara ta ọyọnu sí ọ pípọ̀ tí orogún òun lórí ilẹ̀ yìí báwo ló ti mọ̀ pé yọ ọyọnu sẹ́lómi especially ilẹ̀ yìí kò tí wà ní pínpín ilé yìí ò tí wà pínpín tí ò ní jẹ́ pé ìwọ lọ fẹ́ fọ́ọ̀tì ẹnìkan lé lórí tó wọ́n yọnu sí sòṣèré ọ̀wá fẹ́ kíkà mìíràn wà láwọn bọ́rọ́rọ́ wọlé àbúrò nítorí ṣùfà ilé ìbáyé wa àjẹpé kí n ta fẹ́ kọ́ lónìí olùparí náà kí n ta fẹ́ kọ́ lónìí olùparí. kákàkà àti ìdìbò àti méjì àti ìdìbò àti ìdìbò رضي الله عنهما أن قضى رسول الله صلى الله عليه وسلم بالشفعة في كل ما لم يقل له نبي سيداجو في ẹni tẹ ẹdìjọ ra nǹkan tí wọn tẹ ẹdìjọ ra nǹkan òun lọ lẹ́tọ̀ọ́ sí kọra ìpín ẹnì kejì rẹ̀ ànábi ṣe ìdájọ́ bẹ́ẹ̀ tó máa túmọ̀ rẹ̀ pé tó máa túmọ̀ yorùbá kí yorùbá wà. pé ẹ̀yìn ànábì sọlá àti ó sì dájọ́ ẹnìkejì bẹ́ẹ̀ náà nìkan tutù kùtù ó sì dájọ́ ẹnìkejì àwọn abẹ kọńtò pẹ̀lú fóònù ẹjọ́ kí wọ́n ń pè fífọ àná ọwọ́ àlẹ ọgbọ yìí á ẹ má jẹ ọdún náà fóònù ló lọ so nítorí ti eléyìí báyìí ànábì sọlọ lọ àti sẹlẹ ń ṣe wípé bá ṣe máa túmọ̀ rẹ̀ nù wípé ẹnì tá a dìjọ ra nǹkan òun lọ lẹ́tọ̀ọ́ sí kátàpín wa fún jù tí fi kúlè máa lẹ́mí ọkọ̀ sàm ní gbogbo dúkìá tá a rà tá a ti pín lọ́rọ̀ pé yẹ gbogbo dúkìá tá a rà tá a ti pín ẹni tá a dìjọ rà òun lọ lẹ́tọ̀ọ́ sí kátà ìpín tiwa fún jù ní ìgbà tá a bá pinnu láti ta ìpín tiwa àmọ́ májẹ̀mú ni pé kọjá pé ń ta ara ń kọ́ kò ì tí ì wà ní pínpín kálukú ò tí ì dá tiẹ̀ mọ́ sẹ́yìnà wọ́pà àtẹnu káàdì tí tún fẹ́ ó túmọ̀ sí pé búrẹ́dì tá a dọ̀rọ̀ àná tá a ti pín àga tá a dọ̀rọ̀ tá a ti pín ọ̀pẹ́ gẹ́gẹ́ ansẹ̀tì tá a dọ̀rọ̀ tá a ti pín ní wọ́n máa fi ansẹ̀tì lọ́dọ̀ yìí adẹ́tò gbogbo tí wọ́n bá ti pín gbogbo tí wọ́n bá ti pín sẹ́mu pé ìtumọ̀ tẹ́ ẹ̀ fi lè sọ ìgbà àdéhùn kan ti tó wa nù àdéhùn kan tó wa báwò ẹ rí i pé àlàyé tẹ́ ẹ̀ rí nínú àdéhùn ẹ̀ fẹ́ kí ni ẹ rí nínú àdéhùn mi. tọ́ anábì wọn ní sọ ìdá wọn fà á jẹ ṣodo tí wọ́n bá ti fà á láti wọ́n ti mọ̀ pé kẹ́ẹ̀nì wọ́n ti mọ̀ pé tiẹ̀ ní wọ́n tó rí fẹ́kẹ́ tóró tí ti mọ ọ̀nà tí wọ́n máa gbà ọ̀nà tiẹ̀ ní ọ̀nà tiẹ̀ ní fẹlẹ ṣùgbọ́n kò sí àyè láti sọ pé má tà á èmi mọ lẹ́tọ̀ọ́ sí mo rò pé yé wa torí pé tọ́mà ti fà á tọ́mà ti ti máa kéjẹ ìtàlùkù ti mọ̀ náà tiẹ̀ kílẹ̀ dà nísìn ẹ ti di neighbors kò sí ọ̀rọ̀ pé àdìjọ rà á àti olùkàlùkù ti dà tiẹ̀ ní ìsìkàlùkù ti dà tiẹ̀ kálukú ti má tiẹ̀ ọ̀rọ̀ yìí pé má tà á fún mi kọ̀tẹ́lẹ̀ má lẹ́yìn rẹ̀ balẹ̀ ṣòfà. متفق عليه بخاري ومسلم للرواة واللفظ للبخاري ثم كل هذا بخاري لا تريبه جماعة مسلم لا تريبه فليك بطل بعد ذلك بخاري ومسلم ذلك وأخرجه وعسل عليه eléyìí ta àkàyè ọ̀dọ́ta láti rí bẹ́ẹ̀ ó lè jẹ́ pé yàtọ̀ tó wà lọ́dọ̀ muslim في fi lásán náà wà

sẹ́mu a lè pín. bákan náà àjọ dáwó ra ẹ wọ́n ti gbé aago wa torí yàrá tẹ ọ yàrá tẹ níwà bá wà fi sáà sẹ́mu lè pín aago so irú eléyìí náà na pé nǹkan tó wọ́n pín ni àwọn kankan wà tó tó bá mú wa sòrò wọn náà lè máa dì náà ìpè ní wọn sọ wípé wọn bá dé èkó adáwó ra bàtà bàtà báwò. ẹsọ pé tẹ́lẹ̀ ìbá wọ lónìí eléyìí ọwọ lọ́la tẹ́lẹ̀ ìbá wọ láàrọ̀ eléyìí ọwọ lálẹ́ tí wọn bá máa ti bẹ́ẹ̀ gbogbo orú nǹkan náà lè wọbẹ tìlà ní ìdádáwó rà tí wọn bá dé lónìí ní òde lọ́la so àti ìmọ̀ ń tọ́ wọbẹ àyàfi gbàdáàdì tiẹ̀ wọn sọ ike tí wọn bá ti fi àlà sí wọn lè fà àlà sí búrẹ́dì náà àmọ́ wọn lè fà àlà sí mọ́tò tani tí ó mú agbọn ìdajì iwájú tani tí ó mú agbọn ìdajì mọ́tò ti dàkúdà pọ̀ sẹ́ni tó wà lẹ́yìn gbàtà ni tó wà sọ pé wọ́n sórí ìfẹ́ tó ní ti fi àmì hàn wá bọ̀ ó ní ti pẹ̀lú téèyàn tó lè rọ́nà nù rẹ̀ a lè rọ́nà nù lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni a sì lè rọ́nà nínú ilé àtẹ̀fẹ́ àdéhùn ó ti fi hàn díẹ̀díẹ̀ kò tí hàn dáadáa àtúndì àti tìtọ́ sàlàyé dábàárà ti sì láti sàlàyé ànígbà ọ̀rọ̀ olùmọ̀ kankan òfin dábẹ́ bìtẹ́ nítorí pọ́lọ́ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àti náà tọ́ba tí wọ́n rọ ànábì ó ti tó wa òǹkàǹkà láti lù torí pé olùmọ̀ ní ti ó ṣe é ṣe kọ́lẹ́pẹ́ tọ́sọ sí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ó ṣe é ṣe kọ́mọ́ rí bẹ́ẹ̀ tó àmọ́tá ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àti bá sọ̀rọ̀ tọ́rọ̀ rẹ̀ tó túmọ̀ ara rẹ̀ alihamudulilayi ó ní alùpùpù àdúgbò kò lè ṣèrìkìn ó ní ẹ̀tọ́ àti pé mọ́tà fẹ́ lómi àfẹ̀mí tá a ti jọra pẹ̀lú rẹ̀ ń bẹ fẹ́ni tó bá ti jọra nǹkan pẹ̀lẹ́ lómi ti ọrùn bóyá lẹ̀ ni wọ́n jọra ní o alihamudulilayi tẹ̀lifá la yìí ti lọ́dọ̀ ànábì náà nìyí. sọlọlá ajẹ pé a lè láì kò sí máa kéèké ẹ yéésì ṣe dandan kó wúta dọ́tán dọ́gba yéésì dandan ẹ ra ní one million ẹnìkan dá six hundred thousand sílẹ̀ ẹnìkan sì dá four hundred sílẹ̀ síbẹ̀ mọ̀ ike ó lè tẹ̀lé bẹ́ẹ̀ ẹ ra ẹnìkan dá eight hundred thousand sílẹ̀ ẹnìkan dá two hundred ẹ̀tọ́ ọlẹtọ bẹ gbàtí dáhùn àtọ ní ìsinmi pé ìgbà tí ìwọ da six hundred thousand sílẹ̀ sẹnìkejì rẹ da four hundred sílẹ̀ ajẹ́ yìí pé ẹni tó da six hundred thousand sílẹ̀ kí ní over ten ó ní six over ten ẹni tó ti da four hundred sílẹ̀ ó ní two over ten tàbí four four over ten tọ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mà mọ̀ àmọ́ ṣé èwo ni four over ten ilẹ̀ èwo ni six over ten ilẹ̀ nobody knows. sọ yẹn ní kékeré ṣe dandan kó owó tí wọ́n san kọ́dọ̀ gbà yẹn ní bá a lè gbọ́ fún owó ra ilẹ̀ ẹ kéèsì o ara nǹkan tó wà ń bẹ̀ pé ẹnìkan bá sọ pé mi wàá dára ṣèṣe kọ́ mọ́ ní one million yẹn wọ́n ti wà tẹ́lẹ̀ omi ìbàdàn péjọ ra ẹ̀dì pẹ̀ gbéná advantage yẹn tó oníkàlùkù yín náà dání tó nílẹ̀ even tó kò lè má wà bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà mọ̀ bẹ́ẹ̀ ní ti ta bá jọra nǹkan kí ìbá di ti yòó tó sọ fún wa ní ti ta bá jọra lẹ̀ ṣé bí ó ti mọ̀ wà lọ sẹ́wọ̀n kó àwọn ọmọ sọ pé kú ń bẹ ọ̀rẹ́ wa já pin já ti máa ké tẹ̀ kíkàlùkù ọmọ tẹ̀ wọ́n ti tó ti jẹ́ tọmọ ti bàbá kọ́mọ ti kéde kọ́mọ làálà àárín ìgbà tẹ̀ sí ìpín là ń sọ abà ọ̀rẹ́ wa ò trọ́ọ̀tì mi ni já sílẹ̀ máa náà a tún lè ronú pé ká dáa tó ẹni sílẹ̀ fọdún kọ̀ọ̀kọ́dún méjì lọ́kọ̀ gbọ́ pé ọ̀rẹ́ rẹ̀ fẹ́ ta jẹ táàmù táàmù èmi náà lọ́ọ́ tààmù tó ìtumọ̀ rẹ̀ àmọ́ kò lè máa wà lọ náà ìwọ àtẹnikẹ́ tó ra ní business area ẹ̀rọ alẹ́ yẹn ní hundred million sẹ́fà ní kí wọ́n nìkan lọ mọ́ hundred million wọn kí ló bìrì gbọ́dọ̀ sí wọ́n da twenty lẹ̀ wọ́n da eighty lẹ̀ gbọ́gbọ́dọ̀ tá nǹkan kan nínú eighty yẹn àfikọ́ abọ́ náà bàtí wọ́n ọba tó lè rà á ni wọ́n tà fẹ́rẹ̀ tẹ́sí máa ń ké lu léwu nígbà míì òpè ń kẹ́ lẹ́pẹ́ òpè ń kẹ́ lẹ́pẹ́ nítorí pé àwọn ṣọ́ọ̀kù ńláńlá ni tí wọ́n bá fẹ́ fún wọn twenty million rẹ bóyá ìdajì ṣọ́ọ̀kù lọ́gbà ìdajì ṣọ́ọ̀kù kan ò sí torí kówó tó ọmọ rí mẹ kò ní dàbí kó ní odidi shop ọlá pé léyìí àtiwá àtiwá àtiwá lẹjọ dáwó pọ̀ ìwọ náà ti di pé ìwọ náà mọ bàjọ nílé yìí kí wọn lọ ní mẹ ṣùgbà tí wọn ò tí ì pín un kò gbọ́dọ̀ ta ìpín tiẹ̀ láì jẹ́ pé ọwọ́ àbọ̀ mọtọba ti pín oṣù parí o ṣùgbọ́n àlórí ilẹ̀ àwọn rọbìrin rọbìrin ló náà nílé àbílẹ̀. adọ́ralé àti ìpín ẹ̀tọ́ taa gbọ́dọ̀ ta ìpín tí lomi àfẹ̀mítà ta owó rà pẹ̀lú rẹ̀ ńbẹ fún ọ náà lórí ilé. wọ́n ti máa ń tó nílẹ̀ náà a máa lè pè nílẹ̀ bíi ma ńgbà náà tó torí tì kí ni ti máa bí ilé. tó wọn á jẹ pé òkúta ẹ̀fà ọgbà dílànì wọn fà fẹ́ǹsì sí ibi tí ẹ̀ ti ń dáko ńlẹ̀ dọ́ra ilẹ̀ tí wọ́n ti ń dáko lẹ́ra ẹ̀ra éka kan ẹ̀ mà pé ẹjọ́ dáwò rà ní àmọ́ kò sí pé eléyìí tẹ̀lé eléyìí tẹ̀ lọ́nà tó ṣe gbé tí ọ̀kan nínú yín tó bá lójú tó lòdù ẹ̀ ẹnì kejì òní pé ah ńgbà tó fẹ́ tọ̀ òsè lọ́tọ̀ sí ìtọ́jẹ́ tiẹ̀ mo rò pé yé wa èwo ń tẹ̀mí èwo ń tiẹ̀ wọ́n bá fẹ́ ọ̀yàgbẹ́ wọ́n bá fẹ́ ọ̀tọ̀ hàn irú rẹ̀ ni sẹ́mi pé ẹ̀sìn ìdí máa kéèké ẹ̀ ọ̀ gbọ́dọ̀ wá da ìpín tiẹ̀ láì jẹ́ pé òun ló fi lọ. Ànábì sallallahu alaihi wasallam sọ pé la yaslah wa la kọtọ kọdára kọtọ anyabíya pé kéèyàn ta ìpín díẹ̀ àtàyà àbíkọ aláṣọrẹ kẹ títí tí ó fi fi lọ ẹnì kejì rẹ̀ tí wọn dọra tẹmọkọ abẹ dínà kágbé nira bọmọlá kejì wa wọn á fi lọ ó lè tó fi rà ó lè má tó fi ó lè lówó kọ́mọ̀ interest ó lè ní interest kọ́mọ̀ tẹ̀lé ní kọ́mọ̀ lówó òun á ní tiwájú kọ́dẹjọ́ onídẹ̀yìn kọ́dà sọ pé sáré pé èèyàn bú ni lágbẹ́jẹ́ wọ́n á lọ ta ìpín tiẹ̀ ọ̀tà fẹ́ lómi ọlọ́gbẹ́ ẹni tí ìfẹ́ rà ó gbé kò mí. lẹ́yìn náà níbi tí sẹ́yìn àdé nínú ọ̀rọ̀ yìí òní kọ́dà tó bá tà fẹ́ lò láì jẹ́ kó fi lọ́ọ́ dandan ọ̀rọ̀ amọ̀tì lọ́wọ́ jésù olókòwò fún èkejì rẹ bí ẹjọ́ ra olókòwò fọmọ bí oṣù tẹ̀sí ọ̀rọ̀ bóyá wà wọ́n wá ní tí wọ́n bá kọ́ pé wọ́n ti tà tọ́ dákẹ́ ńkọ́ wọ́n ní ọ̀sà dédé torí ó lè sọ pé ńgbà tó ń kíní kan gbogbo òdodo ni ṣé ìmọ̀ ọmọ tó mú lánà lọ́dún tẹ́ ti mọ̀ pé african level ayé náà lè mọ̀ sábà bẹ́ẹ̀ pé tó náà bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ yá ìtọ̀ mẹ́jẹ sọ̀rọ̀ kíláàsì lórí kínní ọ̀dà tó gbàtà fẹ́ kọlu àrẹ african level ló náà bá di pé kò lè sọ̀rọ̀ mọ́ wọ́n bá gba ẹ̀tọ́ rẹ̀ wọ́n gbà má lọ́wọ́ tọ́ ẹ̀ lè jẹrà lọ́dọ̀ ẹ̀ lè mọ̀ mọ̀ pàhàwọ̀. أبو جعفر الطحاوي والنجرة فانكني شرح معاني الآثار شرح معاني الآثار هناك رواية وأحاديث به ولقضى النبي صلى الله عليه وآله وسلم بالشفعة في كل شيء النبي صلى الله عليه وسلم استدعى gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá jọ ọ̀rọ̀ nǹkan lọ́lẹ́tọ̀ sí kíkẹ́ tàpín yín fún nígbà tẹ́ ẹ bá fẹ́ tà gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá jọ ọ̀rọ̀ nǹkan lọ́lẹ́tọ̀ sí kíkẹ́ tàpín yín fún nínú nǹkan yín nígbà tẹ́ ẹ bá fẹ́ tà wọ́n ti ní wàrí ìjọ lówó ti kọ́ àwọn tó gbà wá olódodo tá a lè fọkàn sí ni wọ́n lẹ́yìn kó ti tako gbogbo àti ti tàǹkà bọ̀ torí bá ti ti tàǹkà bọ̀ ó ń sọ nípa pínpín ní ilẹ̀ tàbí ilé tí wọn ò tí ì kù tó àwọn sọ pé nínú gbogbo nǹkan tó eléyìí a rí i pé ọ̀dọ̀ nàbí sallallahu alaihi wa sallam bishuf'ati fi kulli shay'in tó eléyìí hàn ọkàrí gbogbo nǹkan búrẹ́dì ni aago ni ansẹ̀tì ni àga ni débò ni ẹni ni mọ̀lẹ́kọ́yọ̀wá gbogbo nǹkan. wọ́lẹ́ẹ̀kín a lè fi ṣiṣẹ́ lórí gbogbo nǹkan a lè fi ṣiṣẹ́ lórí gbogbo nǹkan torí pé àwọn àdéhùn tó là àwọn àdéhùn tó là la gbọ́dọ̀ fún lágbára lórí èyí tó là àwọn àdéhùn tó bá fẹsẹ̀ rìn lẹ́wọ̀n ọ̀tá kura wọn tìrẹ́sì pélé yìí àmọ́n mọ́kọ́sọ̀s àdéhùn tọ́tọ́fẹ̀ tó gbòòrò ní ṣùgbọ́n wọ́n ti là káwọn á fi ẹ̀gbà wá tọ́ là ti sẹ́ ó túmọ̀ sí pé àti fèé tọ́fẹ̀ tó gbòòrò náà ti sẹ́ yàtọ̀ síta bá fèé tọ́fẹ̀ tó gbòòrò nìkan ti sẹ́ ó túmọ̀ sí pé àti ta èyí tí wọ́n là àti tá ń padà nítorí rẹ̀. eléyìí tó là á lálò ìyẹn ni pé ànábì sallallahu alaihi wasallam ó sì dájọ́ wípé ẹni tá a dìjọ ra nǹkan ìlọ́lẹ́tọ̀ sí ká fi lọ ní nǹkan a fi nígbà tá a bá gbèrò láti ta ìpín tiwa ìyẹn tí nǹkan náà bá jẹ́lẹ̀ tàbí ilé ilẹ̀ tàbí ilẹ̀ gẹ́gẹ́ التليجة والتليجة من مذهب الجمهور هناني انتي انقل تنقل الصف مالكية الشافعية الحنابلة يا تزيهم الحنفية تركي إيه؟ وين يابا ويقول لي وان كمينة مثلا àwọn tó sọ pé kìí sẹni tá a jọ rà lásán tá a ti pin kódà kó ti pa ti pin kódà kó ti pa ti pin. sọ eléyìí jẹ mọ́tàlábù ti àwọn ànàfíyà nítorí àwọn àdéhùn kan tó wá tó jẹ méjì tó tẹ̀lé lé alákọ̀ọ́kọ́ ó wá látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu. قال رسول الله صلى الله عليه وسلم جار الدار احق بالدار رواه النسائي وصححه ابن حبان وله عله قال صلى الله عليه وسلم قال الم لتياني نلياني لولك تلياني نريرا راح قال لم لتي اتي كالفدالي تيم يبقى لتي وعنيك ìgbà tí wọn bá ti tán tó ta lé rẹ alámúlétì rẹ lọlẹtọ sí pé kọ ọra lé rẹ alámúlétì pọ nísìnyí ẹni tó wà lápò ọ̀tún rẹ alámúlétì ẹni tó wà lápò òsì rẹ alámúlétì ẹni tó wà lẹ́yìn rẹ alámúlétì tílé rẹ bá tún wà ní ibi tí wọn ti sọdọ di ilé ilé tuntun àwọn rẹ náà alámúlétì táwa aláṣọ kálá ń sọ sọ́yìn kó gbogbo wọn aláàbò lè fi jáde gbọ́dọ̀ àti ọ̀rọ̀ àkóso wa àdéhùn yìí tọ́ka tó o ṣùgbọ́n àdéhùn yìí ó lálẹ́ ìbò ó lálẹ́ ìbò nítorí ẹni tó jẹ́ pé kò lágbára láti tì í àdéhùn alákọ̀ọ́kọ́ àdéhùn alákọ̀ọ́kọ́ ti dúró sí ẹ ẹni tẹ́ ẹ̀dọ́ra nǹkan ǹjẹ́ àyè tó ń bẹ sẹ́ni tẹ́ ẹ̀dọ́ra nǹkan tẹ́ ẹ̀fẹ̀dọ́ múlẹ̀ tìrán abẹ́ ẹ̀dọ́ra ẹ̀dọ́ àti máa kéèké sòkòtà yìí nítorí bá débi ti sọ pé fẹ̀yìdá wọ́pà àjẹlẹ̀ ṣòdò wọ́sọ̀rọ̀ fẹ̀tẹ̀ tórókó fẹ̀rẹ̀ ṣùfà. nígbà tí wọ́n bá ti là á tí kálukú ti mẹ́nu àlá rẹ̀ tí kálukú sì ti dọ́nà sí ẹ̀ mà àǹfààní pé mi ń fún mọ́tà fẹ́lẹ́ omi ìkùsì mà torí pé ńgbà yẹn ti di alámúlétì ara yẹn ẹ̀tọ́ yóò tù sí fún alámúlétì lórí alámúlétì rẹ̀ ṣùgbọ́n bẹ fún alájọra lórí ẹni tí wọ́n ti jọra lópin ìgbà tó ti pé ní sáà ti jọra ńkọ́ wọn ò tí ì pín ní sáà ti jọra jẹ́ lé tàbí ilẹ̀ torí àdéhùn yóò tó lẹ́rù àwọn àmọ́bí àtúnú àdéhùn mi dùn bẹ́ẹ̀ ẹ sọ àbúrò ọ̀fẹ́ ọ̀rí ọ̀gbọ́n ọ̀hún. قال رسول الله صلى الله عليه وسلم الجار أحق بسقده eléyìí inú àwọn ẹ̀rí tó gbóná sí lọ́dọ̀ ànàbíyà àlùjáru àhọ́kùnbí sábàbẹ́ wípé alámúlétí ńlọ́lẹ́tọ̀ sí ilé iwájú nítorí sábàbí tí súnmá tó súnmá wa sàkọbẹ ayé bi kúrbẹ ayé bi sábà bi kúrbẹ alámúlétí lọlẹtọ sílé iwájú ní rírà nítorí sábàbí sísúnmọ́ tó súnmọ́ wa. Al-Imam Al-Bukhari òun ló gbé àdéhùn jáde òun ló Abu Abdullahi Hajj an-Naysaburi so ṣùgbọ́n wọn ní wọ́n fi hẹ kọ́sà àdéhìí yìí tó ṣe músẹ̀ àbí òṣè músẹ̀ wọn ní ó ní tàn ìtàkà ló bì wọn ní tó ṣẹlẹ̀ ní pé àbúrò ọ̀bẹ̀ ó sọ fún al-Miswar ibn Makhram radiyallahu anhuma ó ní ǹjẹ́ òun yóò àwọn sọ fún Saad kíkọ́ ra lé mi lọ́dọ̀ mi rí kọ́ ra ilé mi lọ́dọ̀ mi rí ilé mi méjèèjì ti ń bẹ nínú ilé rẹ̀ ilé mi méjèèjì ti ń bẹ nínú ilé rẹ̀ Saad wá sọ pé mo bọ́ lọ́kùnrin. ìnira lọ́wọ́ rẹ ju ọgọ́rùn-ún mẹ́rin dì náà bọ̀ ń máa san díẹ̀díẹ̀ òjò yọ. Abu Rabi subhanallah ẹnìkan ti bẹ́ẹ̀ ra lọ́gọ́rùn-ún márùn-ún dì náà tí ń tà fún tó sì lówó lọ́wọ́ ọ̀sán tí ìbá ti pé mo gbọ́ dáná fi sọ̀rọ̀ máa bẹ̀rẹ̀ alámúlétí ẹni òun ló lẹ́tọ̀ọ́ ra lé ẹni nítorí sísúnmọ́ tó súnmọ́ sílé rẹ̀ súnmọ́ téyìn tọ́ eléyìí iná nìkan tí ó wà níbi agbèsè yìí báyìí bó tilẹ̀ jẹ́ pé àbúrò ọ̀fẹ́ àdéhùn yìí ọkàrí ìṣòfà lọ́dọ̀ àwọn hanabi ṣùgbọ́n kò kárí ìṣòfà lọ́dọ̀ àwọn jòǹkó nítorí pé àdéhùn yìí àti tán rẹ̀ ọ̀dà lórí ilé tọ́fẹ̀ gbẹ́kẹ̀gbẹ́ ilé mi méjì ń bẹ ní ilé rẹ̀ yẹnikẹ́lẹ́ mi méjèèjì ti ń bẹ lára ilé rẹ̀ èmi pẹ̀lú rẹ̀ ń kọ́ alámúlétí ara ẹni la jẹ́ sọ́ábí gbọ́ yé igbá nàbì sallallahu alaihi wasallam ń sọ ọ́n bí pété bá fẹ́ ta lé yín alámúlétí yín lọ́lẹ́tọ̀ọ́ sí jù ṣùgbọ́n àwọn jumhurul fuqaha yàtọ̀ sí àwọn hànàfíyà àwọn gbọ́ yé pé rárá o ìǹtí àdìsí yìí ń sọ nípa rẹ̀ òun náà ni wípé kìí ṣe pé ń wọn kàn lo gbólóhùn ni ṣùgbọ́n nígbàgbà lérò ní kíni aṣọ́fà pé ẹni tẹ́ ẹ jọra tọ ìgbà táwọn ni ìtàn tó ó fi hàn yín pé a jọra o kìí torí wọn jọ mú létira wọn ni òun sì gbọ́ yé wípé àlùjárù àhàkò bẹsàkọbẹ torí rẹ̀ ní tá a mú létí òun lọlẹtọ sí fọra léwà ju tá a bá fẹ́ tà eléyìí láṣọ àdéhùn ìfẹsẹ̀ rìn lẹ̀ ohun tá lè kọ́ tọ́ka sí kìí ṣe ṣúfà sí dáadáa ṣíṣe peter mbàjọ́ ń gbé ládùúgbò àjọmúlé ni wọ́n fẹ́ kókó ládùúgbò ọfẹ kókó ńlù ọfẹ talé rẹ kọ máa lọ ọmọ ẹnu dáadáa tẹsí islam kọ wa wípé aláàmú lè di wa ńkọ ọyẹ ká fi lọpọ afẹ tẹkẹnì afẹ talé wa aláàmú lè di wa náà ló sì tọjú ibi kọra aláàmú lè di wa lọ tọjú ibi kọra nítorí dáadáa tó ti pa á pọ ọmọ àjẹ pé ńgbà tó bá tà fẹ lónìí òun ọmọ sọ̀rọ̀ yín láì dá torí pé aláàmú lè di náà. òun náà pàtàkì wọn àti wọn gbọ́dọ̀ àràn wá bọ̀ gbọ́dọ̀ àràn ló mú létí ọ òní lílé gbé mà àti bàbá jẹjẹ kan kókó mẹ bàbá ọ̀daràn kó wá bẹ kódà pé gbó lásán wọn mú ẹyin náà máa fi mú èéfín rẹ yóò di pé mẹyìn náà la ẹ bá wa wá wíwí yẹn wá wa náà àbí òye ọ ẹ torí ẹ. àti ó ṣe é pé ẹni tá à ń bá gbé á ọ̀rọ̀ rẹ̀ ga ọ̀rọ̀ rẹ̀ ga gan tó bá sì lọ jẹ́ pé èèyàn burúkú là máa ń bá gbé á èèyàn máa ń dá má yàtọ̀ èèyàn máa ń dá má yàtọ̀ torí ẹ̀ kọ́lọ́wọ́n bá kó lé àwọn alámúlétì burúkú jìnnà sí wa tí wọ́n bá fẹ́ ta lé rẹ̀ dájúdájú nu dáadáa tẹ́sí Islam fi kọ́ wa nù lórí pàdé sí yìí kò tọ́ka sí ṣúfà àmọ́ tọ́ka sí dáadáa dáadáa míì pé tẹ́ bá fẹ́ ta léyìn tẹ́nìkan mú létí níta lọ́yẹ káta fún ẹni tó mú létí wá ẹni tó mú létí wá lọ́yẹ káta léyìn fún tẹ́lẹ̀ yìí jẹ́ ibi fẹ́ dúró lónìí àṣùfà ẹ̀tọ́ ni tíṣẹ̀rí àfẹ́ni tá a jọ dáwòrán nǹkan ṣùgbọ́n tó ti pé ń tá a jọ dáwòrán jẹ́ lé tàbí ilẹ̀ tí ilẹ̀ àbí léyìn ò sì tí ì jẹun tí a gbígbé ẹ gbọ́dọ̀ ta ìpín ti yín lẹ́yìn náà dámọ̀ fẹ́lòmíì yàtọ̀ sẹ́ni tẹ́ ẹjọ́ dáwó rà àyàfi kọjá pé òun tẹ́ ẹjọ́ dáwó rà lòun ò nídìí ẹ̀ òun wà interested òun ní interest kò sówó ẹ̀yin ò sì lè ṣe sùúrù fún dìgbà tí ọba rówó àjẹpẹ́ kò sí wàhálà mẹ́gbà àjẹpẹ́ kò sí wàhálà mẹ́gbà tó lè jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ tó bá rẹ́ tó níbèrè kan àbí méjì. tel que leur سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك